وكل ضلالة في النار àdúgbò fún ọlọ́run ọba ọlọ́run ọba ṣe ó tó sọ ìpàdé ẹnkọ̀kan wá tó sì dáwà sí títí di alẹ́ òní lẹ́yìn ìgbà tí a túká ní alẹ́ àná lẹ́ni tí a rán sọ́dọ̀ ọlọ́run wípé àtúnfẹ́ kí ọlọ́run bá lè kíra kí ó sọ wa ó kì máa mú wa bẹ́ láti tó pàdé ní alẹ́ òní tí ṣe òru ẹlẹ́ẹ̀keje nínú oṣù Ramadan ti ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọgbà àti mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wasallam láti ìlú Makka alápàálé láti ìlú Madina láti máa tẹ̀síwájú lórí àwọn alámọ̀rí tí a ń gbé yẹ̀wò lọ bá ṣe wá gbèrò ẹ̀síwájú ọlọ́run báyìí ọlọ́run bá alékẹ́lá wá ṣe rọrùn fún wa láti tó kó wájọ padà láì tó sẹ́wà kù títí di alẹ́ yìí abẹ́lọ́run bá alékẹ́lá tí ó sẹ́wà kù dálẹ́ yìí tó jẹ́ kó wájọ papọ̀ sí ààyè yìí láì tó tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ ọlọ́run ọba náà kí ọmọ sálá ìpé àlékún gígùn ẹ̀mí ọ̀kan wa lórí dáadáa abẹ́lọ́run ọba àlékiọlá ó dákun kí ó ṣọ́ wa ó dẹ̀ ṣọ́ ẹ̀sìn wa ó má jẹ́ kí a máa bẹ nílé ayé ní ẹni tí ọmọ wà lórí ìdínú ọlọ́run ọba la ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún pé ọlọ́run báyìí kò tọ́ láti dá orogún papọ̀ pẹ̀lú ọlọ́run báyìí àtìjẹ́rì pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjì sí ọlọ́run bá ní àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run bá àtúrà jẹ́jẹ́ tán ọlọ́run bá tàláfí ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá àti tí a ń yẹ ojú ọ̀nà nabi sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú mímọ̀ pẹ̀pẹ̀ sí ojú ọ̀nà náà àti mímọ̀ lo àwọn nǹkan tí annabi sallallahu alaihi wa sallam tó gbé wá tí a ń fi ilé ibá iye ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam láwùjọ wa abẹ́lọ́wọ́ bá kọlọba kí ó káwa náà mọ́nú àwọn tí yóò kẹ́pẹ̀lú àti gbogbo èèyàn mayawa ní gbogbo àyè tí ọlọ́run bá nìkẹ́lá ní kí ó ń kálukú wà láti máa láǹfààní àti gbọ́wa ní dédé àsìkò yìí pẹ̀lú kíkí Islam wípé ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá rí àjẹjẹ tán ọlọ́run bá kọwọ́ báyìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alámàrí tí a ń gbéyàwó lọ òun náà ni alhìdíyàtú wa ma adrakum mal hizbiyya ọ̀rọ̀ nípa ẹgbẹ́ nínú Islam kí ni àgbọ́yé ẹgbẹ́ yìí àti pé kí ni ó fi mẹ́rin kọ̀ọ̀kan wa kí ni a ń pè ní ẹgbẹ́ nínú Islam ọ̀rọ̀ yìí ni a ti bẹ̀rẹ̀ léyà ti àná láti máa yànnàná àwọn àlàyé Islam eléyìí tí ó wà ní abẹ́ ọ̀rọ̀ yìí ládẹ̀ tí máa yanjú rèé àwọn ìrújú eléyìí tí a ó fán káàkiri láwùjọ wa yìí lórí àlámọ̀rí tí a ń gbéyẹ̀wò yìí lánàá a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàdẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé alhizbiya òun náà ni wọ́n pè ní ẹgbẹ́ eré ìtọ́ ẹ̀sìn ọmọ láti bí hizb hizbi ni wọ́n ti mú alhizbiya gbogbo ilé báyìí ni a tàmálẹ̀ sílànà ibi tí a dúó sílànà ni pé ajẹ́kọ́yọ́ ayé pé ọ̀nà méjì ni ẹgbẹ́ pín sí ẹgbẹ́ kan ń bẹ tó dáa alhizbiyatul mahmuda ẹgbẹ́ tó dáa walhizbiyatul mazmuma àti ẹgbẹ́ tí ò dáa adẹ̀mú ẹ̀ríwá lórí ẹgbẹ́ tó dáa yìí nínú al àti ìlànà wọn tí wọ́n rìn tí wọ́n fi jẹ́ ẹgbẹ́ tó dáa bákanáà mẹ́rin wọn al-Qur'an al-Karim ẹgbẹ́ tí ó dáa àti ìlànà wọn tí al-Qur'an al-Karim júwe fún wa táfi ma pé ẹgbẹ́ tí ó dáa ni wọ́n lálẹ́ yìí insha Allah síwájú kátútó tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tó tó takókó ilé ìtí ọ̀yẹ ká gbéyẹ̀wò munasabatan ní ìbámu sí nǹkan tí a ń bábọ̀ látànáà wansijaman àti kí ọ̀rọ̀ tí a ń sọ lánàá kó lè bá ní àsopapọ̀ pẹ̀lú nǹkan tí a fẹ́ fi bẹ̀rẹ̀ lónìí yìí ẹ jẹ́ kí a ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ àfáwà sheikhul islam ibn taymiyyah allahu yarhamu kọ́lọ̀wà ní kẹ́lá kí ó bá wa kẹ́ bàbá náà gbà tí wọ́n sọ̀rọ̀ nípa al-hizbiyya tí wọ́n sàlàyé tí a bá lọ wo inú tírà sheikhul islam ibn taymiya tí a ń pè ní majmu'il fatawa majmu'il fatawa a mujalladu ẹlẹ́kọ̀kànlá page 92 nínú tírà náà mujalladu ẹlẹ́kọ̀kànlá page 92 wọ́n ní amma ra'sul hizb fa innahu ra'sul qa'ifa allati tatahazzabu أي تصير حزبا فإن كانوا مجتمعين على ما أمر الله به ورسوله من غير زيادة ولا نقصان فهم مؤمنون لهم ما لهم وعليهم ما عليهم وإن كانوا قد زادوا في ذلك أو نقصوا مثل تعصب لمن دخل في حزبهم بالحق والباطل والإعراض عمن لم يدخل في حزبهم سواء كان على حق أو, أو باطل فهذا من التفرق والاختلاف وهذا من التفرق والاختلاف آه والله ورسوله أمر بالتعاون على البر والتقوى ونهي عن التعاون على الإثم والعدوان أفوى شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وني أري أولوري أكبر أما رأس الحزب ألي أولوري أكبر فإنه رأس الطائفة أولاني أولوري أوان أكجوكو يكا أولوري أوان إجوكا alẹ́tì tàtàhàzàbù eléyìí tí wọ́n kóra wọn jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ayé tẹ̀síru hizban tí wọ́n di ìjọ wọ́n di ẹgbẹ́ fa'inkánu mujtami'ina alama amara allahu bihi wa rasuluhu tó bá jẹ́ sí pé àwọn ẹgbẹ́ yìí tán bá kóra wọn jọ lórí ìtọ́lọ́wọ́n bá àríkẹ́ látòjíṣẹ́ rẹ̀ paláṣẹ min ghairi ziyadatin wala nuqsan láì máa sàlékún nǹkan yìí láì sì máa yọkú mẹ́ tí wọ́n bá kóra wọn jọ lórí ìtọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá tó jíṣẹ́ rẹ̀ paláṣẹ tí wọ́n dẹ̀ sàlékún nǹkan yìí tí wọ́n fi yọkú mẹ́ fáhùn mẹ́nùún wọ́n nírò àwọn ẹgbẹ́ yìí mọ̀mẹ́lé ni wọ́n láhùn máa láhùn yóò wà aléhìm má aléhìm yóò sì máa jọ́ranyàn lé wọn lórí in tó jọ́ranyàn lé àwọn mùmìnì lórí wà in kánù qad zadu fi dhalika aw naqasu tó bá jẹ́ sí pé wọ́n ṣe àlékún ẹ̀sìn àbí wọ́n yọ ẹ̀sìn kù wọ́n sáyì ṣe tó bí ọlọ́wọ́n bá lékẹ́lá ṣe ní kí wọ́n ṣe ẹ jẹ́ ká wo ìdíbà ìdáadáa tí a bá wo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí a kà yìí ìran àwọn alákọ̀ọ́kọ́ ìká tó ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ẹgbẹ́ tó dáa tí al-Qur'an júwe lánàá tí a kà fúnra wa lánàá abẹ́ẹ̀kọ́ ni tí Ọlọ́run bá lè kílá sọ pé wa man yatawalla Allaha wa rasulahu fa ulaika wa man yatawalla Allaha fa inna hizba humul ghalibun tó ń bá tó papọ̀ tó ń bá ṣọ̀rẹ́ tó mú ní olùdàyàkọ rẹ̀ onírànlọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba bákan náà tó dẹ̀ mú ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tí ó máa tẹ̀lé ní ẹni tí ó máa bá ṣe walladhina amanu bákan náà àwọn múmìní tó mú wọn ní ọmọ ìyá rẹ̀ tí

wàlá nùkṣọ́n tán àdẹ máa sàtẹ́ tó kán máa yọ jáde kán máa yọ lára ẹ̀sìn tó yẹ́ síké lórí tó lọ́wọ́ bá lékẹ́ látànẹ́bí wà lórí ẹ̀ òun ni wọ́n dúró lé lórí tí wọ́n máa fi kún ọkàn sí máa yọ́kù fáhùn mìnún múmìnì làwọn wọ̀nyí láhùn máa láhùn wà àléhìn máa àléhìn yóò

ẹni tó bá ti wà nú ẹgbẹ́ wọn òun nìkan ni wọ́n ma bá ṣe bilhaki walbaatili ọjẹ́ lórí òdodo ni àbílọ́jẹ́ lórí irọ́ àbílọ́jẹ́ lórí ìbàjẹ́ tó bá yẹ pé nínú ẹgbẹ́ wa lọ́wà òun làwọn ma bá ṣe òun ma fi wà láwù bá ṣe wọ́n ma bá ṣe tó ma fi wà láwù bá ṣe sawa'un kana ala haqqin aw batilin kò bá jẹ́ sí pé àìbáṣe yìí ó jẹ́ lórí òdodo ni o àbí lórí rọ́ ṣe kọ̀ sáàjì sínú ẹgbẹ́ wa náà nígbà fi ní báṣe nìyẹn fahadha min ìmá pín níjọ níjọ ni, wal ikhtilaf nínú ìmọ̀ ìyapa ara ẹni lórí ẹ̀sìn ni naam ọlọ́run ọba àlékẹ́ láti ànábì sallallahu alaihi wasallam méjèèjì amara bit ta'awuni ala al-birri wat taqwa wọ́n pa wá láṣẹ kí a máa bára lórí dáadáa àti payọ̀ ọlọ́run ọba ni ó túnmọ̀ sí pé tábà máa bára ṣe tààwùnù ajọfẹ́ máa ṣiṣẹ́ papọ̀ ajọfẹ́ máa sàṣe papọ̀ afẹ́ kóra wa jọ láti máa ṣe papọ̀ ó gbọ́dọ̀ jẹ́ sí pé lórí ìpìlẹ̀ méjì ni albirru wattaqwa alalbirri wattaqwa lórí dáadáa àti pààrẹ ọlọ́wọ́ bá ní wà náà yà àìtààwùní alalismi wal'udwan ọlọ́wọ́ bá tànàbí níbi pé ká máa jọ ṣe pọ̀ alal ismi lórí ẹ̀ṣẹ̀ wal udwan àbí ká máa jọ sepọ̀ nítorí pé a fẹ́ máa bá wọn kan ṣọ̀tá fún ọba ti sí lára wa ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tọ́bá tí jọ ń sàsepọ̀ lórí ìlànà tọ́lọ́wọ́ba àti tànẹ́bì sallallahu alaihi wasallam ní wọ́n jọ ń sàsepọ̀ lé lórí lórí albirru wa taqwa ní wọ́n jọ ń sàsepọ̀ lé lórí àwọn èyí ẹgbẹ́ tọ́ dáa ni wọ́n gbogbo àwọn tí wọ́n bá ń sàsepọ̀ lórí ẹ̀ṣẹ̀ àti lórí ìmá ṣọ̀tá ìmá báwọn èèyàn ṣọ̀tá lórí pẹ́ni tí ò bá ti bá wa ṣe ọ̀tá wa ní ọmọ jẹ́ man kana ma'ana kunna wa kunna wa kunna lahu ẹni tó bá ti wà pẹ̀lú wa àwa náà ma ṣe báyìí a ma ṣe báyìí fún kunna wa kunna wa kunna alayhi ẹni tó bá ti wá lè ń takò wá tí gbogbo àwọn tí bá ti ń ṣe báyìí rí aláburú ni wọ́n ibadallah tí a bá wọnú ọ̀rọ̀ yìí sí ẹ̀rí pé àfáwà sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala rahmatan wasi'a kọlọ̀bà lè kílákọ́ bá wa kẹwọn ní kíkẹ́ tí ó gbòòrò ẹ̀rí pé wọ́n tàlàyé fún wa wípé ẹgbẹ́ ń kọ́ ọ̀nà méjì ló pín sí àbí ìmọ̀ ṣe ẹlẹ́gbẹ́ ìmọ̀ ṣẹgbẹ́ ọ̀nà méjì ni ó pín sí Ibadallah lẹ́yìn ta ti gbọ́ ilé iye tààdẹ̀ ti mọ ilé ìbáyìí ǹjẹ́ ẹgbẹ́ ire ìgbàwo gangan ni gbólóhùn hizbiyya hizbiyya ìgbàwo lódé nínú ẹ̀sìn o ni ìntótókùtà fẹ́ yanjú báyìí ìgbàwo ni gbólóhùn yìí gan sínú ẹ̀sìn ṣé kò tí ìjọgọ́rùn ọdún lọ bí ṣé kò tí ju àádọ́ta ọdún lọ bí àbí kò tí ẹ̀ tí ìjú ọgbọ̀n ọdún lọ kan kálà mẹ́lẹ̀ kó túká àbó ti jù bẹ́ẹ̀ lọ náà gbólóhùn hizziya hizziya yìí ìgbà ogan ló gan tó fi wá pé a múra kakakaka lórí ọ̀rọ̀ hizziya kámọ́sẹ̀gbẹ́ kámọ́sẹ̀gbẹ́ yìí gbólóhùn hizziya yìí rèé ó ti wà fi islam fi sọ́dírí al-islam láti pìlẹ̀ islam ní gbólóhùn yìí ti ń bẹ kódà rẹ̀ nínú nǹkan tí islam bá àwọn èèyàn lórí ẹ̀ tí islam dẹ̀ tàtúnṣe rẹ̀ ni kálẹ̀bà àmà ipé nǹkan yìí rẹ̀ kìí ṣe ọgọ́rùn ọdún ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń lérò pé gbólóhùn yẹn tí ju ọgọ́rùn ọdún gan lọ kódà kìí tí ju àádọ́ta ọdún lọ

abanu al-Qur'an láàyè tọ́pọ̀ bákan náà àbá ahzab ní jamiu àbá láàyè tọ́pọ̀ ní al-Qur'an al-Karim tó ń túmọ̀ sí pé gbólóhùn yìí rẹ̀ gbólóhùn tó ti gbajúmọ̀ nínú lílo al-Qur'an ni gbólóhùn tó ráyè nínú al-Qur'an ni tọ́lọ̀wọ̀n bá tí a bá lọ wọnú suratul Ma'idah suratu al-ma'ida aya 56 nínú suratu al-ma'ida ọlọ́wọ́ bá alíká sọ pé wa man yatawalla Allaha wa rasulahu aya ti aké lánàá ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni àbíkí má ti ẹ̀wùlẹ̀ tí wáyà yìí mọ́gbàtọ̀ nípa ti ké tẹ́lẹ̀ aya yẹn wa man yatawalla Allaha wa ọlọ́run bá ní dájúdájú àwọn ìjọ ti tọ́lọ́run bá àwọn ẹgbẹ́ ti tọ́lọ́run humul ghalibun àwọn ni wọ́n borí nínú ayé yìí nínú al-Qur'an arígbólóhun hizbu mbẹ̀ abẹ́kọ́ ni so ẹ̀rí pé báyìí nísìnyí kódà táà bá rí ayà mí mọ́yàtọ̀ fún eléyìí ó ti kọjọ ọgọ́rùn ọdún nísìnyí àbí ó ti kọjọ ọgọ́rùn ọdún táyà ìjì sọ̀kalẹ̀ àbí àátùn bá gbóló yìí náà bẹ̀ bákan náà nínú suratul Kahf ayà ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run bá ní thumma ba'athnahum lina'lama ayyul hizbayni ahsa lima labithu amada ọlọ́ni lẹ́yìn náà agbé àwọn ashabul Kahf agbé wọn dìde gbàtọ́lọ̀ bá lè gá ń sọ̀rọ̀ nípa àwọn ashabul Kahf nínú lẹ́yìn náà gbé wọn dìde lójú oorun wọn wàlíkù sálàmù tàbàkàtù lè náà ìlàmà ayyul hizbayn ni ahsa lima labithu amada láti lè ma láti lè ti lè fi àwọn èèyàn wípé èwo nínú àwọn ẹgbẹ́ méjèèjì òun ni ó mọ̀ nípa àsìkò tí wọ́n lò ní àyèbí tí wọ́n sùn sí yẹn jùlọ ahsa lima labithu amada àwọn wo nínú àwọn ìjọ méjèèjì nínú àwọn ẹgbẹ́ méjèèjì ni wọ́n nímọ̀ nípa àsìkò tí àwọn ashabul kahf tí wọ́n fi sùn lásìkò nínú ihò àpáta yẹn jùlọ ẹ̀rìkẹ́ ọlọ́run bàrí ká sọ pé ọlọ́run ló hizbayn hizbu méjì ẹgbẹ́ méjì níbáyà ni ẹ̀rìpa rẹ̀ ṣàlàyé pé gbogbo àgbáríjọpọ̀ àwọn èèyàn kan tán bá kóra wọn jọ tí làwọn wọn bá jọra wọn so nínú áyà yìí náà ẹ̀rìkẹ́ ọlọ́run bàrí ká lò ń àbíbẹ̀kọ́ ni bákanáà tí a bá lọ wọnú suratul mu'minun suratul al-mu'minun ọlọ́wọ́ bá líkílá sọ pé fataqatta'u amrahum baynahum zubra kullu hizbin bima ladayhim farihun ọlọ́wọ́ bá líkílá tún lò nínú áyà yìí náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hizbu ọlọ́ni láàrin ara wọn lórí àlámọ̀rí wọn tán ọlọ́wọ́n bá ní gbogbo ìjọ kọ̀ọ̀kẹ́ tí wọ́n yapa sí òun ni ó ń dunú ló dẹ̀ ń yẹgà wípé àwọn làwọn wà lórí òdodo lórí àlámọ̀rí táwọn yapa lórí ẹ̀yẹn ẹgbẹ́ tàwọn ni ó wà lórí òdodo kullu hizbin bima ladayhim farihun eléyìí bákan náà tí a bá lọ wọnú sọ́rọ̀tù Rum a tún bá àyà mi bẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́lá sọ wípé àyà 32 nínú sọ́rọ̀tù Rum ọlọ́ni wala takunu minal mushrikin ọlọ́wọ́ bá ní ẹ̀yin ìjọ annabi sallallahu alaihi wa alihi wasallam ẹ má ṣe dà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ ẹ má jẹ́ kan nínú àwọn ẹlẹ́bọ من الذين فرقوا دينهم وكانوا شيعا láwọn tó jẹ́ sí wípé wọ́n fẹ́ ẹ̀sìn wọn ká yẹlẹyẹlẹ farraqu dinahum wa kanu shi'a wọ́n wà ní ìjọ níjọ wọ́n wà lẹ́gbẹ́lẹ́gbẹ́ kullu hizbin bima ladayhim farihun kullu hizbin bima ladayhim farihun ọlọ́run bá ní gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan òun ni ó mọ̀ wá dunnú tí ó mọ̀ sí yanjan wípé àwọn làwọn wà lórí òdodo sọ́rí pọ́lọ̀bà rí gá tún lo náà nínú ààyè yìí abẹ́ẹ̀kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà yìí náà láti padà bọ̀ wá lò but eléyìí báyìí tí àkọ́kọ́ ń gbé yẹ̀wò nínú àwọn àyà yìí ni pé ǹjẹ́ gbólóhùn yìí sórin al-Qur'an àbí al-Qur'an ká lè bá mọ̀ pé gbólóhùn yìí rèé kìí ṣe gbólóhùn tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹgọ́rùn ọdún kìí ṣe gbólóhùn tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọgbọ̀n ọdún à ní àádọ́ta ọdún tàbí káti ẹ̀ lámọ́lẹ̀ kó túká ọgbọ̀n ọdún gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń lérò yẹn gbólóhùn tó ti rinlẹ̀ nínú Islam ti pẹ́ ni gbólóhùn tó ti wà ti pẹ́ ni kò yí báyìí nìsìn torí kí Ọlọ́run bá lékẹ́lá lo gbólóhùn yìí nínú Al-Qur'anu Karim bákan ọlọ́wọ́ bá ní dájúdájú èsù tẹ́wò yẹn ṣẹ̀kọ́nù tẹ́wò yẹn ọ̀tá ló jẹ́ fún yín o fattakhidhuhu aduwwa ọlọ́ni ẹ̀yin náà mú lọ́ta innama yad'u hizbahu liyakunu min ashabis sa'ir ọlọ́wọ́ bá ní ṣẹ̀tọ́nù sa'ir kí wọ́n lè bá jẹ́ ọmọ náà ni ibi tí ṣẹ̀tọ́nù ń pè wọ́n sí òun náà ni ibi tí wọ́n ti jẹ ọmọ náà innama yad'u hizba ṣẹ̀tọ́nù ń pè àwọn ìjọ rẹ̀ liyakunu min ashabis sa'ir kí wọ́n lè bá jẹ́ àwọn ìjọ tí yóò wọ̀ná àwọn ẹgbẹ́ tí ó jẹ ẹgbẹ́ tí ó wọnú so ẹ́rì pé nílá yìí náà ọlọ́ọ̀bà ní tẹ́lá lo hizbu ṣẹ̀tọ́nù àbí ọlọ́ọ̀lù ẹgbẹ́ fún àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà ṣẹ̀tọ́n tó yẹ sí pé orí ìlànà yẹn ni wọ́n lọ́pa ogun papọ̀ àbí wọ́n ń tẹ̀lé ṣẹ̀tọ́n àwọn ẹgbẹ́ ìtẹ̀sù nìyẹn àbí ó dẹ̀ mú agbàgbé ìrántí ọlọ́run bá wọn wùláyíká hizbu shaitan ọlọ́n láwọn tó bá rí báyìí àwọn ni ìjọ ẹgbẹ́ èṣù ni ẹ alá inna hizba shaitani humul khasirun ọlọ́n ni ẹ̀tẹ́ ti yíò dájúdájú àwọn ẹgbẹ́ tèṣù àwọn ìjọ tèṣù àwọn ni wọ́n sófò àríwẹ̀kọ́ ni so ẹ rí pé ní bíbí náà ní àyà 22 àyà 19 ilé tí mo ké yẹn ṣùgbọ́n àyà 22 ọlọ́ni la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ọlọ́ni ẹ̀ lérí àwọn ìjọ kan tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run Ọba àtọjọ́ gbé dàlkìyàmà yuwadduna man hadda Allaha wa rasulahu kama wá bá ṣe pọ̀ kama nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n takò Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ àwọn ìjọ tí wọ́n walau kanu aba'ahum ọlọ́ni kódà kó jẹ́ sí pé àwọn bàbá wọn ni wọ́n jẹ́ àwọn bàbá wọn ló ń takótọ ọlọ́ọba àti tànẹ́bì àwọn bàbá wọn ló kórìíra ọlọ́ọba àti tànẹ́bì àwọn wọ̀nyí ò ní máa nífẹ̀ẹ́ wọn aw abna'ahum àbí àwọn ọmọ wọn ló jẹ́ aw ikhwanahum àbí àwọn ọmọ ìyá wọn ló jẹ́ ni aw ashiratahum àbáwọn mọ̀lẹ́bí wọn ni ulaika kataba fi qulubihimul iman ọlọ́run ní àwọn wọ̀nyí láwọn tí ọlọ́run bá lékẹ́ ti fi ìmánì rẹ̀ sínú gbáyà wọn ọlọ́run bá lékẹ́ ń bọ̀rọ̀ yẹn lọ tí débi pé ọlọ́run bá lékẹ́ lá ní ulaika hizbullah ọlọ́run láwọn tí wọ́n bá rí báyìí àwọn ni ìjọ tọ́lọ́run bá alá inna hizballahi humul muflihun ọlọ́run ní ẹ̀tẹ́ sí yí dáadáa o àwọn ọmọ ìjọ ti tọ́lọ́run bá àwọn ni wọ́n jèrè àwọn ni wọ́n lákòó bí ìyà lọ́jọ́ gbẹ́dà kìyàmà now tàbá wo àwọn áyà tí mo kà yìí nínú àwọn súwọ́r ta kó wà yìí ọlọ́ọ̀bá àlejẹ́ lálò gbólóhùn hizbu ní mú fúrọ̀ dàbí tí a bá rí áyà mi manual Qur'an yàtọ̀ sáwọn ilé tí mo kó wà yìí ó ti fi yé wa ó dẹ̀ ti fi dá wa lójú pé gbólóhùn yìí ń kọ́ gbólóhùn kan tó yẹ pé ó ti wà láti ìgbà ìpìlẹ̀ Islam ni àbẹ́ẹ̀kọ́ ni kìí ṣe gbólóhùn tí ó yẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ nam bákan náà rèé tàbáwọnú al-Qur'an a tún rí pọ́lọ̀ ọba àlékẹ́ látún lo kìíní iná ní ìlò jamiu ní ìlò àwọn tó pọ̀ ní ìlò ẹgbẹ́ tó pọ̀ tí è ṣe ẹgbẹ́ kama gẹ́gẹ́ bí a ṣe mú wá sáájú yìí ọlọ́run wa min qalbihi كتاب موسى ومن قبله أستغفر الله العظيم ومن قبله كتاب موسى إماما والرحمة ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب الله بارك لا سو nínú bibayi eri pe Ọlọ́run bárẹ̀ kẹ́lá ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run Ọba àwọn wà lórí ìmọ̀ àmọ̀dájú nípa ọlọ́run bá wọn tí wọ́n dẹ̀ ń ka tírà ọlọ́run bá wọn ọlọ́run bá ní kẹlá ròyìn wọn nínú parí ayà yẹn ọlọ́run ní wa man yakfuru bihi minal ahzab gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí ọ̀rọ̀ ọlọ́run bá nínú gbogbo ẹnikẹ́ni tó bá tako alkùrán nínú wọn a ọlọ́ọ̀bá ní wa man yakfur bihi min al-ahzabi fannaru maw'idu ọlọ́ọ̀bá ní irú àwọn tó bá rí báyìí iná ni ayé ibùdé sí wọn ayé iná ni àyàdé wọn tọ́lọ̀bá lè káàkiri sàdé nǹkan wọ́wọ́ ẹ̀rí pé ní ibi náà ọlọ́ọ̀bà alékẹ́lá sọ̀rọ̀ nípa kíni o ọlọ́ọ̀bà alékẹ́lá sọ̀rọ̀ nípa àwọn ahzab àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ ọlọ́ọ̀bà alékẹ́lá sàlàyé wọn ní bíbí ọlọ́ọ̀bà alékẹ́lá dẹ̀ lo ọ̀rọ̀ yìí bákan náà tí ọlọ́run ní àwọn tàà fún ní tíra sáájú rẹ̀ annabi sallallahu alaihi wasallam yafrahuna bima unzila ilayk àwọn ga máa dùnnú pẹ̀lú nǹkan tí ọwọ́lọ́wọ́ bá lè kẹ́lá sọ̀kalẹ̀ fún ìrẹ̀ annabi sallallahu alaihi wasallam níbi tó dáadé níbi tí àwọn nǹkan tàà sọ̀kalẹ̀ fún ìrẹ̀ annabi yìí ní ibi tó gún régédé àwọn ga máa dùnnú pẹ̀lú ẹ̀ wa minal ahzabi man yunkiru ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékílá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nínú gbólóhùn yìí náà ọlọ́run ọba àlékílá lo ahzab àbí al-ahzab bákan náà rẹ̀ tábàlọ wọnú suratu maryam ọlọ́run ọba ní fakhtalafa al-ahzabu min baynihim ọlọ́run ọba ní àwọn ẹgbẹ́lẹ́gbẹ́ àwọn ìjọ níjọ wọ́n yapa lórí ọ̀rọ̀ ànábì musa láàrin fàwáìlú lillazina káfàrú min mashhadi yawmin azim ọlọ́wọ́ bá ní iná wáìl àyè kan nínú náà ni o ní o máa jẹ́ títà àwọn tí wọ́n ya kèfèrí ní ọjọ́ ọjọ́ tó tóbi ní ọjọ́ gbédal qiyama naam bákanáà rẹ̀ tí a bá lọ wọnú suratul ahzabi kódà sura yìí ọlọ́ọ̀bá alékẹ́lá sọ ní súrọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ odidi súrọ̀ kanal Qur'an ọlọ́ọ̀bá sọ ní súrọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ àbí súrọ̀tul ahzab sẹ́rí súrọ̀tul ahzab yìí àwọn ẹgbẹ́ tà ń wí kìí ṣe àwọn ẹgbẹ́ lásán àwọn ọmọ ogun ni sẹ̀pá àwọn ọmọ ogun náà rèé ẹgbẹ́ làwọn náà tó jẹ́ sí wípé nǹkan kó wọn jọ papọ̀ àbí ìròrí kan àbí iṣẹ́ kan kó wọn jẹ papọ̀ àwọn eléyìí bá ìròyìn tó kó wọn jẹ papọ̀ ní iṣẹ́ ogun jíjà àbẹ́ẹ̀kọ́ ni ẹgbẹ́ jagunjagun ni wọ́n àbí so ọlọ́ọ̀bá ní kẹlá sọ̀rọ̀ nípa suratul ahzab nínú al-Qur'an ọlọ́ọ̀bá ní walamma ra'a al-mu'minuna al-ahzaba walamma ra'a al-mu'minuna al-ahzaba qalu hadha ma wa'adana Allahu wa rasuluhu wa ọlọ́run bá nígbà tí àwọn múmìnì àwọn alìmọ̀mìnún ọlọ́run nígbà tí wọ́n rí àwọn ọmọ ogun tí wọ́n bẹ̀rẹ̀ sí pínra wọn ká àwọn ọmọ ogun tó pínra wọn káàkiri gbogbo àwọn ọ̀nà tọ́wọ̀ ìlú Mẹ̀dínà tí wọ́n gẹ́gùn dí àwọn múmìnì wípa àwọn fẹ́ pa wọ́n gbogbo àwọn ọmọ ogun kèfèrí níjọ níjọ àwọn kan ó dúró sí báyìí nínú àwọn ogun ìjọ kan àwọn kan lọ dúró sọ́hún yẹn nínú àwọn ogun ìjọ kan àwọn kan lọ dúró wọ́n pínra wọn káàkiri bẹ́ẹ̀ ní gbogbo ọ̀nà táwọn yẹn lè gbà sá lọ ọlọ́run táwọn mùmìnì rí àwọn ogun yìí àwọn ìjọ ọmọ ogun àwọn ẹgbẹ́ ọmọ ogun yìí qalu hadha ma wa'adana Allahu wa rasuluhu wọ́n sọ wípé eléyìí ni àdéhùn tọ́lọ́ọ̀bá àdékẹ́lá àti òjíṣẹ́ rẹ̀ bá wa ṣe lórí pé a rí nira lórí ẹ̀sìn yìí lórí wípé wàhálà ọ bá wa lórí ẹ̀sìn yìí ẹ̀rí àwọn wàhálà ìlú ti ń ṣẹlẹ̀ ìṣẹ́mẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n tí mẹni tí ó bá rìn ni tí ó kálukú tí ma ẹni tí ó kú ẹni tí ó kú ni àbí àdéhùn ńláńlá ni àdéhùn ńláńlá ni so

mọ́kànkí kama kama sí àwọn ibi tí ọlọ́bàríká ti ń lo àṣìzáàrù tabalowonu suratu sọ́ọ̀dì bákanáà ní àyà 13 ọlọ́ni wa samudu wa qawmu lutin wa ashabul aika ulaika hum ulaika wa samudu aika ulaika al bi na ọlọ́bàríká lásọ وهمت كل أمة برسولهم ليأخذوه وجادوا بالباطل وجادلوا بالباطل ليدحضوا به الحق títí dé parí àyà yẹn ẹ̀rí pé ń bí iná ọlọ́ọ̀bá ní ká sọ wípé kazzabat qablahum qawmu nuhin wal ahzab wal ahzab ọlọ́ọ̀bá ní ká sọ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ń bí iná àwọn níjọ níjọ bákanáà tí a bá lọ́wọ́nú suratu Ghafir bákanáà ayà 30 ọlọ́ni wa qala alladhi amana ya qaumi wa qala alladhi amana ya qaumi inni akhafu alaykum mithla yawmi al-ahzab ẹ̀rìkọ́nà ọba alẹ́kẹ́ látó sọ̀rọ̀ al-ahzab níbi a bákanáà tí a bá lọ́wọ́nú فويل للذين ظلموا من عذاب يوم عليم فويل للذين فويل للذين ظلموا من عذاب يوم يوم أليم eléyìí tó yàtọ̀ sí àyà tí a ké lókè lẹ́ẹ̀kan so ẹ̀rí pé bí iná lọ ní fàtàlàfà al'ahzab min bainihim ọlọ́mà lè kí a tún sọ̀rọ̀ tí ń in tí wọ́n ń pè ní gbólóhùn ẹlẹ́gbẹ́ yìí gbólóhùn ẹgbẹ́jẹgbẹ́ yìí gbólóhùn ẹgbẹ́ kìí ṣe gbólóhùn tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbólóhùn tó ti wà ti pẹ́ ni àbíbẹ̀kọ́ ni púrùpẹ́ ń bá mi lọ now ẹ jẹ́ ká lọ wọnú hadith sallallahu alaihi wa alihi wa sallam ìjẹ́ gbólóhùn yìí náà ìjá sallallahu alaihi wa sallam bí ṣe gbólóhùn yìí tó gbajúmọ̀ náà nínú hadith anabi tí a fi mọ̀ wípé gbólóhùn yìí kìí ṣe gbólóhùn tó níta bá tiẹ̀ ní kálàmọ́lẹ̀ bí ọgbọ̀n ọdún sẹ́yìn ó ti kọjá bẹ́ẹ̀ hadithu kan bẹ́ta bá lọ́nà kitabul laqaif kitabul laqaif a tíra yìí a àbá hadithu tí mo fẹ́ kàyí àbá ń bẹ̀ kí ni hadithu náà tàbí kí n sọ pé asáwò asáwò yìí wọ́n gbà látọ̀dọ̀ alhassan al-basri rahimahullahu ta'ala abawa ayyub ó ní sami'tu alhassan yaqul wọ́n láwọn gbọ́ tí hassan sọ pé kharaja alayna uthman radiyallahu anhu wọ́n ní ní àsìkò khilafa uthman uthman jáde sí wa kọlọ̀bà ní kílákọ wa yọnu sí yakhtubu uthman wá ń khutba fún wa ó ń bá wa sọ̀rọ̀ fàkọ́pọ̀lú ẹlẹ́yìn kùtùbátàhù bí àwọn kọwàrí bí wọ́n ṣe gé ọ̀rọ̀ mọ́ Usman lẹ́nu lélẹ́yìí kútùbà tí Usman ṣe yìí wọ́n gé mọ́ lẹ́nu wọ́n gba kútùbà yìí lẹ́nu rẹ̀ wàtàrọ́mọ̀ bilbukha wọ́n lẹ òkò yìí títí débi wípé ibi tó kò yìí pọ̀dé lọ́jọ́ yẹn òkò yìí bo gbogbo ó bo gbogbo sánmà débi pé èyàn ò rí sánmà má ibi tí eruku eruku ládé ibi táwọn kọ̀wárí bẹ̀rẹ̀ sí máa lẹ òkò ẹ dákun ẹ wò ó mo fẹ́ kẹ́ ti di ìsáná kẹ́ ti pẹ̀lú gọ́lọ́ọ̀bá ta bá débi ọ̀rọ̀ àwọn Ikhwanul Muslimun gbogbo ilé lágbéyẹ̀wò pẹ̀lú gọ́lọ́ọ̀bá kẹ́lẹ̀ bá mọ̀ wípé ìmọ̀ jáde lé olórí lórí ká sọ wípé a fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ ká ní a fẹ́ lè kúò ká ní a mọ̀ ṣe ìgbógun ti olórí nítorí ká fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ ìlànà àwọn Khawarij ni àwọn wọ́n bẹ̀rẹ̀ sí máa lẹ oko wọ́n lẹ oko débi wípé kódà gbogbo ojú sánmà báyìí ó kún fún eruku tẹ́nìkan orí sánmà mọ́ ibi tí ó kún pọ̀ dé fasamitu sawta min ba'di hujari nabiyyi sallallahu alaihi wasallam ọlá wọn wá gbọ́ ohun kan àbáwáyí alhassan wọn lọ́jọ́ náà wọ́n ní qalu wọ́n sọ wípé hadha sawtu ummil mu'minina Aisha radiyallahu anha eléyìí ni ohun ìyá wa mùmìnì Aisha kọlọ̀bà kọba wa yọnu sí aó ummi Salama àbí ohun ìyá wa ummu Salama radiyallahu anha kọlọ̀bà kọba wa yọnu sí wa hiya tí ó ń sọ wípé ala ẹjẹ́ ti yíkẹ́ gbọ́ inna nabiyyakum sallallahu alaihi wasallam qad bari'a mimman farraqa dinahu wàhtazaba yá ìwá ń ké láti inú yàrá nẹ́bí sọlọ́sọ́lá pé eléyìí tẹ́ dálẹ̀ yìí ẹ̀sìn tẹ́ bẹ̀rẹ̀ sí máa pín yẹlẹyẹlẹ yìí ẹgbẹ́lẹgbẹ́ tẹ́ bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ yìí tó ní pé ń jáde lé olórí lórí yìí tẹ́ ń kó ẹgbẹ́ jọ yìí yá ìwá ń kígbe pé ẹtẹ́ ti yín kẹ gbọ́ dájúdájú ànẹ́bí ọlọ́run ọba dájúdájú ànẹ́bí yín kọ́lọ́run kíkẹ́ àtọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fún ẹ̀sìn rẹ̀ káyẹ́lẹ̀yẹlẹ wàhtazaba tí wọ́n dẹ̀ wà ní ìjọ níjọ tán wà lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ dákun wàhtazaba gbólóhùn yìí nísìn ṣé àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí Usman yìí ṣé kò ti kọjá ọgọ́rùn ọdún báyìí naam ẹ̀rí mi gbọ́ ó ti kọjá ọgọ́rùn ọdún إن الله قد إن نبيكم صلى الله عليه وسلم قد برئ ممن فرق دينه واحتزب Ànábì ti bọ́pá bọ́sẹ̀ Ànábì ti ṣàìbáṣe pẹ̀lú àwọn tó jẹ́ sí pé wọ́n fún ẹ̀sìn wọn káyẹlẹyẹlẹ wàhtazaba tẹ́jẹ̀ wà lẹ́gbẹ́lẹ́gbẹ́ ṣẹ̀rí mo sí ń bọ̀ wá tí a bá fẹ́ yanjú ọ̀rọ̀ nípa máa sì padà lo afárù lórí wípé ṣé àwọn ẹgbẹ́ yìí náà ṣé fírkọ̀ ni wọ́n ni sáwọn ahzabu yìí àwọn hizbiya yìí

ọlọ́run sànú wa nǹkan ti dàrú gan pẹ̀lú gọ́nàbà ma tó mú àyà wá àyà kùránì wá lórí ìyẹn náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí lórí ẹ̀ ìyáwà yìí sọ bẹ́ẹ̀ wàtálàt hadhihi àyà ìyáwà yìí shi'a ọlọ́run bá ní dájúdájú àwọn tí wọ́n fán ẹ̀sìn tí wọ́n wà ní ìjọ níjọ lasta minhum fi shay ìrà nábì ò sí lára wọn ìrà nábì ò sí lára ò sí pẹ̀lú wọn ayẹ̀ ìyàwó ìgbọ́yé lórí wípé anábì ò sí lára yín o anábì ti bọ́pá bọ́sẹ̀ ọlọ́run bá ti fún anábì mọ́ kúrò níbi kọ́ wà nínú ẹ̀yìn ìjọ tẹ́ fún ẹ̀sìn káyẹ́lẹ́yẹlẹ́ tẹ́ dúó lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ yìí tó ń kálukú tó já ẹgbẹ́ ti ẹ̀lẹ́ yìí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí máa jáde lé Usman lórí pẹ̀lú ọlọ́ọ̀bù ní anẹ́bì sọlọ́sọ́lámù ní bàṣepọ̀ pẹ̀lú yín o torípọ́lọ́ọ̀bà lè láti fọ́mọ́ wípé innal ladhina farraqu dinahum wa kanu shi'a dájúdájú àwọn tó ń fún ẹ̀sìn wọn káyẹlẹ̀yẹlẹ tí wọ́n wà ní ẹgbẹ́lẹ́gbẹ́ lasta minhum fi shay ìrà anẹ́bì ò sí lára wọn kò yíra ẹni sí naam pẹ̀lú eléyìí náà tí mo tún wáyìí ẹ̀ẹ́rì wípé báyìí ó ti kọjá kíni o ó ti kọjá ọgọ́rùn-ún ọdún báyìí ọ̀rọ̀ hizbiya yìí tí ó ti ń bẹ tí ó dẹ̀ ti gbajúmọ̀ tí àwọn olùmọ́dẹ̀ ti ma ìtànkè ní ọ̀rọ̀ alhizziya àti àwọn aburú ẹ̀ tí ń dáre sínú al'umma ẹ́n gbogbo ilé ìta mú wáyé ibadallah ìbẹ̀rẹ̀ ni ẹ̀rí pé ìta àti kọ́kọ́ yẹjú ni pé ìkọ́kọ́ fi ẹnilẹ̀ wípé kí náà pè lẹ́gbẹ́ náà àti wípé ìjẹ́ ẹgbẹ́ yìí àti gbónà yìí ìjẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbó bẹ̀rẹ̀ ti pẹ́ àti ìbẹ̀rẹ̀ sí máa ṣàlàyé kí náà ń pè ní àwọn ẹlẹ́gbẹ́ gangan ǹjẹ́ gbólóhùn hizbiya rẹ̀ sọ́wọ́nú gbólóhùn tí wọ́n máa ń lò nú ṣẹ̀ríà àbí kò sínú gbólóhùn tán máa ń lò nú ṣẹ̀ríà olílẹ̀ tán yẹjú báyìí mo rò pé tàbábẹ́ mú àwọn alfáàzù ṣẹ̀ríà àwọn gbólóhùn tí a fi mú dájọ́ ṣẹ̀ríà mọ́ mú jẹ́mọ́ a mú nínú al-Qur'anul Karim àti nínú hadith annabi sallallahu alaihi wasallam abi àti látọ̀dọ̀ àwọn sọ̀hábà ibi tá ti máa mú àwọn alfáàzù ṣar'íyà ni ẹ abẹ́ ẹ̀kọ́ ni mo rò pé pẹ̀lú al-Qur'an àti rí wípé gbólóhùn yìí rẹ̀ nínú athar tó ń túmọ̀ sí wípé gbólóhùn yìí gbólóhùn tí wọ́n lò ní ṣẹ̀ríyà ni tí kò dẹ̀ rújú lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá lè kẹ́lá bá ní àkí ó nímọ̀ nípa eléyìí báyìí naam mo ní tàbá lọ wọnú tí a tán pè ní al-Lataifu min ulumil ma'arif àbá asáàrù tí mọ̀ kàí àbá mẹ́ al-Lataifu min ulumil ma'arif al-Lataifu min ulumil ma'arif àbá tíra yìí mẹ́ a fi bẹ̀rẹ̀ ẹ ọ̀rọ̀ tá fi bẹ̀rẹ̀ mọ́ ká ọ̀rọ̀ àfáwà Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó sàlàyé ẹgbẹ́ méjì tí ń bẹ àbẹ́ẹ̀kọ́ ni ẹgbẹ́ tí ó dá àbẹ́ẹ̀kọ́ ni Ibn Taymiyyah sàlàyé wọn àti ìlànà tí wọ́n máa rìn níbàmú sí àyàtàké lórí àwọn ẹgbẹ́ tó dá yẹn àbí ó dẹ̀ sàlàyé àwọn ẹgbẹ́ tí ó dá ó ní Ibn Taymiyyah sọ wípé والباطل والإعراض أما لم يدخل في حزبهم سواء كان على حق أو باطل فهذا من التفرق والاختلاف ẹ̀rẹ́gbẹ́ Ibn Taymiyyah sọ̀rọ̀ nípa pé gbogbo àwọn tó ti ṣe àlékún ẹ̀sìn àbí wọ́n yọ kúrò nínú ẹ̀sìn gbogbo àwọn eléyìí rèé pẹ̀lú àpẹẹrẹ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣẹgbẹ́ wọn ní wọ́n bá ṣe kò bá jẹ́ lórí òdodo ni àbí lórí irọ́ wọn fẹ́ mọ̀ so láti wà ní ẹgbẹ́ wa náà òun ni aslu tá ma fi ṣe wàlá tá ma fi mẹ́ta bá ṣe àtẹnitá ní bá ṣe wọ́n lélẹ̀ ìbáyìí mínà tafarruqi wal ikhtilaf inú pín ẹ̀sìn káyẹlẹyẹlẹ ìwà níjọ níjọ ni ẹ̀rí pé Ibn Taymiyyah náà rí rahimahullahu ta'ala àwọn náà ẹ̀rí pé àwọn náà ti kọjọ ọgọ́rùn ọdún so ẹ ti wá rí báyìí clearly wípé àṣìṣe gbáà ni kádòrò wípé gbólóhùn ọ̀rọ̀ hizbiya yìí hizbiya hizbiya tẹ múra sí yìí gbólóhùn tí ó ti kọjá ọgọ́rùn ọdún ni ìgbàwó gan ló ti ẹ̀bẹ̀rẹ̀ gan tẹwà múra kankan lórí Islam kìí ṣe lafzun bákanáà rẹ̀ kódà kẹtí ẹ̀ tí kọjá tó tí kọjá káti ẹ̀ tó bú kẹtí kọjá àádọ́ta ọdún à káti ẹ̀ lámálẹ̀ kó túká kẹtí kọjá ọgbọ̀n ọdún àbẹ́ẹ̀kọ́ ni so ẹ́ rí wípé gbólóhùn yìí àṣìṣe pátápátá gbà ní abẹ́lọ́wọ̀n bá líkẹ́ọlá gbogboro àwọn tí wọ́n ń sọrú gbólóhùn yìí àbí tí Ọlọ́run bá ní kí nǹkan yìí kí ó dàrú mọ́ lójú látara gbólóhùn tí ó jáde yìí àbí látọ̀dẹ̀ tó ti jáde náà abẹ́lọ́n kọ́lọ̀bà kí yọ́dá kùn kí ó bá wá sí àtúnṣe ẹni kọ̀kan wọn ó sàtúnṣe àwa náà wala la ilaha illallah abẹ́lọ́n bá lè kẹ́lá kọ́lọ̀n kí ó fi òdodo hàn kọ̀kan wá lódodo kó jí ká lè tẹ̀lé kó fi aburú hàn wá ní aburú kó jí ká lè jìnà sí ibadallah nínú eléyìí tí a fi ẹni lẹ̀ ní alẹ́ yìí ìdọ́fàtàn ní ìsàfikún lórí tá àti ń gbébọ̀ látànà lórí pé gbólú ọ̀rọ̀ hizziya hizziya yìí báwo ló ti ẹ̀ ti jẹ́ gan nínú ìtàn Islam gbólóhùn yìí ìjó ti ẹ̀rẹ́sẹ̀ wà lẹ̀bí ìjẹ́ nǹkan yìí ti ẹ̀rẹ́ ìjẹ́ nǹkan tí ó ti wà ní àkọọ́lẹ̀ ti pẹ́ ni àbí in tí àwọn kan rẹ̀sẹ̀ wú jáde nísìn pẹ́lá lákà ti fi dá wa lálẹ̀ àmúrù pín pẹ̀lú ilé báyìí fi kò yẹ kó sí ìrújúmọ́ wa fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá àdíkẹ́lá bá ní kọ́ mọ̀ wá òdodo wípé gbólóhùn yìí ń ni gbólóhùn tó rẹ́sẹ̀ walẹ̀ nínú ìsìláàmù ni gbólóhùn tó ní ìpìlẹ̀ nínú al nínú hadithu àti nínú ọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa súnnà ni abẹ́ẹ̀kọ́ ni insha Allah ta'ala tó bá ti di lọ́la kọ́lọ̀ màlẹ́ká kọ́ sọ́wájú ọ̀la lọ a tó gbìyànjú àti tó yanjú nǹkan mi nínú àwọn kan tó tún rújú lórí ọ̀rọ̀ yìí pé ǹjẹ́ hizbiya àti ọ̀rọ̀ fíkọ̀ ṣe ìkẹ́kẹ́ náà ni àbúyà tọ̀tọ̀ síra wọn bákan náà tọ́lọ̀ màlẹ́ká bá ní káyé gbà wá lọ́la a wá sàlàyé gan báwo ni hizbiya ṣe bẹ̀rẹ̀ ìtàn hizbiya gangan báwo ló ṣe bẹ̀rẹ̀ tálíbà mọ̀ pé ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ tó ṣe pẹ́ ni ìjẹ́ nǹkan yìí náà tó ti ẹ̀ wà lásìkò ànẹ́bì àbí ọ̀wà lásìkò ànẹ́bì báwo lànẹ́bì sallallahu alaihi wasallam ṣe alájà rẹ̀ ọ̀nà wo lànẹ́bì gbà yanjú wàhálà yìí sallallahu alaihi wasallam tó bá láàrin àwọn èèyàn báwo lànẹ́bì ṣe yanjú ẹ̀ kí ni islam kí islam gbé kalẹ̀ lórí alámọ̀rí yìí abẹ́lọ́wọ́ bá lè kẹ́lákọ́dá ń قلت ما سمعت وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك níparí fi sabilillahi tí a máa ń gbà lórí ọ̀rọ̀ àwọn tí a sọ pé a fẹ́ tún ṣe jẹnẹrétọ̀ ni àtàwọn nǹkan míì tí ó tún farapẹ́ tí a máa ń pààrà rẹ̀ ní gbogbo àyẹn dákùn torí ọlọ́run bá ẹjẹ́ ká bá wa dá sí kìíní yìí kí ọlọ́run bá rí kẹ́lá kí ọ̀sán ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ọlá ìjọ́kàṣẹ̀ṣẹ̀ ọlọ́run ان شاء الله في فيديو لاتي اما قدي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته Thank you.